hadithi mi ó ní mọ̀ntàrọ̀kà sọ̀lẹ́tà làásìrì ẹnikẹ́ni tó bá pa irun àlàásìrì títí òkè ó dà gẹ́gẹ́ bí ẹni tó pàdánù gbogbo ara ilé wátìrọ̀ àhàlà ó dàbí ẹni tó pàdánù gbogbo àwọn ara ilé ìyẹn ní àǹfààní àti ọlá tó wà fún sọ̀látò làásìrì pé sọ̀látò làásìrì kò kì í ṣe irun téèyàn máa fi ń ṣeré bákan náà gbogbo àwọn ìrun wa ní àpapọ̀ agbọ́dọ̀ mójútó gẹ́gẹ́ bọ́lá ọba ṣe sọ fún wa pé ṣáfìbù alásọ̀lẹ̀wàd wàsọ̀lẹ̀ àtẹlẹwọ́sọ̀ ẹ máa ṣọ́ gbogbo ìrun yín àti ìrun àárín ìyẹn ní sọ̀látù làásìrì wà kọ́mù líláhi qanitin ẹ sì bẹ̀lẹ̀ tí ẹ̀ ń tẹríba fọ́lọ́run ẹ̀ ń dúró níwájú ọlọ́run ọba lẹ́yìn tó ń fi ara balẹ̀ nínú àwọn nǹkan tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa nípa irun ó jẹ́ òye wa pé wala yuhafizu alayhi illa mu'min èèyàn kò ní máa ṣọ́ àlùalá kó dẹ̀ máa ṣọ́ irun àyàfi kó jẹ́ onígbàgbọ́ òdodo ó ní wasọ̀látù nùúràn wasọ̀látù nùúràn ó ní irun tẹ́ẹ̀rí yẹn ìmọ́lẹ̀ ni ẹnikẹ́ni tí ò bá ti kí ń kírun laysa lahu nur irú ẹni bẹ́ẹ̀ ò ní ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ tí a fi rin òkùnkùn iná jahannama ìmọ́lẹ̀ tá a fi rin òkùnkùn ilé ayé já ọlọ́run ọba àlékeọlá ó sọ fún wa láti inú alukur'an ó ní utlu ma uhiya ilayka minal kitab máa kà látara ohun tí ọlọ́run bá oba fún ẹ nínú tírà náà wa aqimi sọ̀lá kó sì máa gbẹ̀rún dúró ẹ̀ka torí pé irun tẹ́nà ánìl fàṣà ìwàl munkar ó máa ń kọ̀ fún ni ó máa ń lè jìnnà sí ohun tó ń jẹ́ ìwà àbàjẹ́ ìwà burúkú gbogbo àwọn ìwà tí ò da tó bá wà lára ẹ̀dá tẹ́dá bá ti ń dún ní mọ́ ìmákírun ọlọ́run ọba máa ń yọ ọ́ kúrò ní ara ẹni ni bákan náà wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹnikẹ́ni man adraka arraka'atal ula ó sọ bò mí man adraka eh, eh, tahrim takbirata al-ula ó ní ẹnikẹ́ni tó bá bá allahu akbar alákọ̀ọ́kọ́ tí ìmáàmù ṣe lórí irun anabi sallallahu alayhi wa sallam ó ní kutiba lahu bari'atan ó ní ọlọ́run ọba àlékeọ́lá akọ̀bàrọ̀ àjàn albaraatu minan nar walbaraatu minan nifaq. ìbọ́kùn ìbọ́rú ìbọ́kùn kúrò ní ọrùn ẹni látara wàhálà iná àti látara wàhálà ìjẹ́múnáfìkì ẹnikẹ́ni tó bá ń kírun tó sì ń bá Allahu akbar alákọ̀ọ́kọ́ fún tí ó di ní forty days tẹ̀léra wọn ọlọ́run yọ kúrò nínú àwọn ọlọ́run á yọ kúrò nínú ọmọ náà mọ̀ pé nínú ìṣe òun náà ni wípé kì í àyàfi dé lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn nǹkan tó sì mú wọn lé láti kírun lẹ́ẹ̀kọ̀ọ̀kan yẹn irọ́ una nasa ni wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀ pókè à lágbájá náà ń kírun torí káwọn èèyàn lè mọ̀ ni wọn ò kírun torí pọ́nà ọba pa wọ́n láṣẹ láti kí ló fi jẹ́ pé gbogbo eléyìí ni mùsùlùmí dáadáa gbọ́dọ̀ ṣọ́ a gbọ́dọ̀ kírun torí tọ́lọ́wọ́n ọba a gbọ́dọ̀ kírun ní ọba ṣe ní ká gẹ́gẹ́ bá lọ́ọ́ kama ra'aytumuni usalli ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí tí mo kírun gbogbo irun tá a bá kí tí ò bá jọ sí alọ́bí sallallahu alaihi wasallam ọlọ́run ọba ò ní bùkátà sí irun náà kọ́lọ́n ọba kó gba irun ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n kò fi wá ṣe kòǹgẹ́ dáadáa kó ṣàánú fún wa rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab wa sallallahu ala nabiyyina muhammadin. وعلى آله وأصحابه أجمعين